Jesu, urukọ Jesu, Ọlọ́run agbẹ́yìnká nítorí pé ìní Ọlọ́run wa. Àyìn fún ìdásí àti ààbò yín lórí wa. Ìpamọ́ àti ìpèsè ohun gbogbo lórí gbogbo. Ọlọ́run ìgbà ọpẹ́ wa. Olú ẹgbẹ́ àyìn wa. wa sìn láàrẹ ní orúkọ ìsìnkú wá sáàárín wa. Ọlọ́run ẹ̀ wa. dábìrà. ìyanu. ẹ ṣiṣẹ́ agbára ẹ fi tóbi yín hàn a ó máa yìn a ó máa gbé yín ga ògo ni fún Jésù lókè ọ̀run Jésù Olúwa wa àmín ẹ ká jẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ ní gbogbo ọ̀nà ọba tó fẹ́ gbé wa ró tó yẹ kí ìmọ̀ sátánì kó ṣe lé wa lórí ẹjá yìí ká gbéga àdúrà ọpẹ́ orúkọ Jésù. ọlọ́run agbẹ́yìnká lọ́pọ̀lọpọ̀ tó pẹ́ yìí ni ọlọ́run wa ọba tó ń dábìrì ìyanu ayé wa ọba tó fi wá sílẹ̀ tó kọ̀ wá sílẹ̀ ọba tó jẹ́ kí àti ìmọ̀ sàtánì ò ṣẹlẹ̀ lórí àyìn ológo lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ẹgbà ọpẹ́kẹ́ yìí ọpẹ́kẹ́ ọpẹ́ wa gba psalm 1:27, twenty seven verse one onípe bí kò sí pẹ̀lú awakọ̀ ilé náà àwọn tí ń ṣe kínní wọ́n ń pọ́n sí lásán bí kò sí olówó apá ìlú mọ́ àwọn olùsọ̀n ṣe kínní wọ́n jí lásán ọlọ́run ló ń pa wá mọ́ kì í ṣe agbára wa ọ̀pọ̀ ọlájọ́ wà níjẹ́jọ́ tí wọn ò sí lónìí mọ́ ọ̀pọ̀ wà nípò tí kò dára ọlọ́run dá wa sí àwa láyé àti wà wa ẹ jẹ́ àfi gbogbo ọpẹ́ gbogbo ayé wa gbogbo tá ní pátápátá fi yìn àdúrà ọpẹ́ orúkọ jésù ẹ jẹ́ àgbọ̀n sókè dáadáa ọlọ́run ò ṣeun torí pé ìwọ ni ọlọ́run ọba tó pa wá mọ́ a lè dáhùn kó ń ṣe bí kò ṣe pé nípa agbára ìwọ ọlọ́run ọkọ̀ lájọ́ ṣe sì nídìí ẹjọ́ tí ò sí mọ́ ìwọ Ọlọ́run ló dá wa sí kì í ṣe pé a mọ́ jù wọ́n lọ kì í ṣe alágbára jù wọ́n lọ ṣùgbọ́n ìwọ Ọlọ́run fẹ́ wa ìfẹ́ tó ní sí wa ló fi ń gbé wa ró àgbẹ̀ ọ̀gá lọ́pọ̀lọpọ̀ ọ̀run ó ṣe ó ṣe Ọlọ́run wa ó ṣe Ọlọ́run wa ọba ìyanu àgbẹ̀ ọ̀gá gbogbo ọpẹ́ gbogbo ìgbogbo ògùn la mú wa bí orúkọ Jésù Olúwa tẹ́wọ́ gbà á ọba tẹ́wọ́ gbà ọpẹ́ ọmọ tẹ́wọ́ gbà ọpẹ́ ọmọ tẹ́wọ́ gbà ọpẹ́ ọmọ tẹ́wọ́ jésù olúwa wa jésù olúwa wa psalm sixty six verse eighteen ni pé bí èmi bá gba ẹ̀sìn láyè ní ọkàn mi kí ló sọ pé ọlọ́run kì yóò gbóhùn mi ọlọ́run sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi tí mo dì mú nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú ìwà mi gbogbo tó lè mú kí n wá sí ilé ìsìn rẹ lásán lónìí ọlọ́run dá sọ́rí àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù kò sáà sọ pé bí àwa gba ẹ̀sìn láì ní ọkàn wa ó ní ìwọ ò ní gbóhùn wa adẹ́kun gbogbo wà láàárọ̀ yìí ohun gbogbo tó lè di wa lọ́wọ́ ọlọ́run dáríjì olúwa dáríjì olúwa dáríjì ohunkóhun tó lè ká wá síwájú rẹ lásán lónìí ọlọ́run gbà á kú lọ́wọ́ wa ohun gbogbo tá a jì lọ́wọ́ tí ìwọ ọlọ́run lè rí gẹ́gẹ́ bí èrí tí ìwọ ọlọ́run fi di ojú rẹ sí wa ní orúkọ jésù olùgbàlà ọlọ́run dáríjì ẹ̀jẹ̀ jésù fi fọ̀ wá mọ́ sọ wá di mímọ́ sọ wá di pípé sọ wá di mímọ́ sọ wá di pípé kí àdúrà kó lè jẹ́ ẹ̀tọ́ wa ká lè mọ orin lọ lónìí ọlọ́run dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì jésù kristi olúwa wa. sọ ọlọ́run ọlọ́run rú mi ní agbára mi ò lè dáhùn kóhun ṣe bí kò ṣe agbára ìwọ ọlọ́run wọ̀ mí lágbára mi mọ́ lónìí kí èmi kó lè bá ọ pé ní pípé olúwa wọ̀ mí ní agbára ẹ̀sọ́ ọ̀rẹ́ àdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run olúwa lágbára agbára ìwọ ọlọ́run olúwa sọ̀kalẹ̀ ọlọ́run sọ agbára ẹ̀ kalẹ̀ sáàrin wa lónìí lórí wa lágbára àfẹ́ wá lásán àfẹ́ lólófo abẹ́mọ̀re lọ́lẹ́lì ọlọ́run ló wa lágbára ló wa lágbára ló wa ní agbára olúwa ló wa lágbára ọlọ́run ló wa lágbára olúwa ló wa ní agbára.

first Thessalonians chapter two verse eighteen ó sọ wípé Paul lóun fẹ́ tọ̀ àwọn ará Thessalonica wá lẹ́ẹ̀kínní àti lẹ́ẹ̀kejì ó ní ṣùgbọ́n Sátánì dí mi lọ́wọ́ tí Sátánì bá lè dí Paul lọ́wọ́ Paul tó kọ ìwé mẹ́rìndínlẹ́ mm, fourteen out of the New Testament èṣù di lọ́wọ́ ó sọ fún Ọlọ́run ohunkóhun tó lè dí mi lọ́wọ́ lónìí tí ò ní jẹ́ kiri tó mú wá tọ̀ mí wá kó tẹ̀ mí lọ́wọ́ ọlọ́run bá mi finá yà wá lónìí ẹ sọ di àdúrà orúkọ jésù orúkọ jésù olùgbàlà ohunkóhun tó lè di wa lọ́wọ́ tí ò ní jẹ́ kéré àti àánú tó mú tàn wá tó tẹ̀ wá lọ́wọ́ lónìí ọlọ́run finá yà wá olúwa finá yà wá táwọn ọ̀run pátápátá olúwa pa ọ̀run sàtánì àtàwọn ogun rẹ̀ gbogbo ẹ̀mí kẹ́mi agbára èèyàn kéèyàn tó lè di wa lọ́wọ́ tí ò ní jẹ́ kéré tó mú wá tó tẹ̀ wá lọ́wọ́ lónìí ní orúkọ jésù olúwa finá yà wá táwọn ọ̀run pátápátá olúwa pa gbogbo ìdíwé àti ìdènà ọlọ́run wa gbóló ní ọlọ́run mú wọn kúrò mú wọn kúrò mú wọn kúrò gba àwọn gbàgbọ́n pàṣẹ gbogbo ọlọ́run tẹ̀ wọ́n lórí ba tẹ̀ wọ́n lórí ba tẹ̀ wọ́n lórí ba tẹ̀ wọ́n lórí ba ìrìn wa lónìí ó gbúdọ̀ tẹ̀ wá lọ́wọ́ ni gbogbo ìdíwé àti ìdènà ọlọ́run mú wọn kúrò gbọ́ àdúrà jésù olúwa wa jésù kristi olúwa wa bátìlẹ́mì afọ́jú nígbà tí ó rí jésù ó rí tí jésù kọjá lọ sí jẹ́ríkò ó gbọ́ ìpè gẹ́gẹ́ bí afọ́jú kí ló sọ wọ́n ní ó kígbe jésù Kristi ọmọ dáfídì sékèrè ṣàánú fún mi ó sọ fún ọlọ́run lónìí òun náà fi gbẹnu ẹ kó fi kígbe kígbe sí ọlọ́run ọlọ́run mò ń àánú rẹ lónìí àánú ọlọ́run nìkan ló lè gbé wa lọ ní gbogbo ọ̀nà ọlọ́run ṣàánú fún ẹ̀fọ́ ní àdúrà orúkọ jésù orúkọ Jésù Kristi ọlọ́run à ń fi àánú rẹ lónìí kọ́lọ́run ṣàánú fún wa àánú rẹ̀ là ń fẹ́ ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè ọlọ́run ṣàánú fún wa tá a bá rí àánú ọlọ́run gbà àádàbẹ̀ tó mọ̀ ń ṣe ní gbogbo ọ̀nà ní ọlọ́run jẹ́ àrí àánú rẹ̀ gbà olúwa jẹ́ àrí àánú rẹ̀ gbà lónìí olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa ọlọ́run ṣàánú fún wa olúwa ṣàánú fún àlè fa iyọ àwọn ẹlẹgbẹ́ wa ní gbogbo ọ̀nà ọlọ́run jẹ́ àrí àánú rẹ̀ gbà lónìí olúwa jẹ́ àrí àánú rẹ̀ gbà lónìí bákílómì wọn afọ́jú kígbe èyí náà kígbe sọ̀rọ̀ sọ fún ọlọ́run olúwa ṣàánú fún mi ṣàánú fún mi má jẹ́ ń lọ lásán lónìí jẹ́ rí àánú ìwọ ọlọ́run gbà wà lúwà jésù olúwa wá. jésù rí balẹ̀mọ̀ àfọjú mọ̀ pé afọ́jú ni ó sì mọ̀ pé ń ṣagbe ni wọn kí ni jésù sọ ó ní kí ni kéèmí kí ó ṣe fún ọ jésù ń kọjá láàárọ̀ ìwọ́n gbè lọ́wọ́ ẹ̀ náà pé kí ni kéèmí kí ó ṣe fún ọ ó sọ fún ọlọ́run ohun tó fẹ́ kọ́lọ́run ó ṣe fún ọ gan bátìlẹ́wọ́n mi ò wá ó ń tọrọ ó ń tọrọ ó ń tọrọ bára ní ó ń tọrọ gbé ó mọ̀ pé jésù ní ọ̀pọ̀lọpọ̀ wúrà tó lè kó fún un bẹ́ẹ̀ kí ló sọ fún un ó ní kí èmi kí ó lè ríran ń tó bá rí bẹ́ẹ̀ ó ṣe kí ni ríran ó sọ fún jésù tó ń kọjá láàrin wa láàárọ̀ yìí ọlọ́run kan báyìí ni mo fẹ́ lọ́wọ́ ọlọ́run mo fẹ́ kó o ṣe fún mi kí ọ̀sẹ̀ yìí ó tó parí kí lè wá yìn ológo ọlọ́run ṣe fún ẹ̀fọ́ ọdẹ àdúrà wo orúkọ jésù wo orúkọ jésù olùgbàlà

gbọ́ àdúrà Jésù Olúwa wa omi àfàárọ̀ kan ní kì í ṣe kínní ìwé àwọn àpòsí kan mm, mm, one of the tenants of uh, apostolic church ó ní tètè dé síbi ìjókòó rẹ̀ kó lè ṣe kínní kó lè jẹ́ àpẹẹrẹ fún àti pé kó lè gba eré àjímúná eré tí wọ́n ń eré tí Jésù ń pín káàkiri láàárọ̀ báyìí àwọn tó bá wá báyìí kùtùkùtù òwúrọ̀ Jésù máa ń pín wọn ní special eré sọ fún ọlọ́run ọlọ́run lónìí mo fẹ́ kó polongo ara ẹnu ayé mi tó yẹ pé ní ìwòye ọjọ́ mẹ́jọ àwọn èèyàn ó gbọ́ ohun tó ṣe fún mi wọ́n tọ̀ wá àwọn èèyàn máa dàgbére láti wá sìn wọ́n ọlọ́run pé owó ààrẹ náà yí mi sórí àdúrà orúkọ jésù ẹ̀ka ìwé gbàdúrà dáadáa gbàdúrà dáadáa bẹ́ẹ̀ pé nígbà tí mo bá pariwo àwọn ọ̀tá mi yóò pàyìndà olúwa jàre mo fẹ́ kó polongo ààrẹ náà ayé mi ohun tó ṣe fún mi tí ó mú káwọn èèyàn wá láti sìn ọ́ wọ́n dàbí wá láti sìn ọ́ ọlọ́run ṣe ṣe inú ayé mi ní ọ̀sẹ̀ yìí ní ìwòye ọjọ́ mẹ́jọ mo fẹ́ wá yìnyín mo fẹ́ wá mo fẹ́ polongo orúkọ rẹ ní gbogbo fún gbogbo àwọn èèyàn ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi wọ́n àdúrà jésù olúwa wa ìyá sọ fún ọlọ́run gba àwọn tó lọ́run ti pèsè láti wà nílò yìí tí wọn ò tí ì dé ọlọ́run mú wọn kankan gbogbo ìdíwọ́ àti lọ́run gbó ọlọ́run ká kúrò ẹ̀fọ́ ọdẹ àdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run gba àwọn tó ti pèsè láti jọ́sìn lónìí tí wọn ò tí ì dé yálà ìdíwọ́ kan àbí mìíràn ni olúwa mú kúrò lọ́dọ̀ wọn mú ìdíwọ́ àti ìdìrọ̀gbó lọ́dọ̀ wọn mú wọn dé kankan ọlọ́run gbọ́ àdúrà jésù olúwa wa ọlọ́run gbọ́ àwọn tí wọ́n yóò lù láàrẹ̀ olúwa dáwọ́lé wọn ṣèjì àánú ayé wọn ẹ̀fọ́ ní àdúrà orúkọ Jésù ọ̀rẹ́ kò pẹ́ ní wọn dẹ́ni kò tí ní wọn dẹ́ni wà láàárọ̀ yìí wọ àwọn wọn lọ́nà ló ń lò àwọn tí ó kọrin àwọn tí ó ṣe wàásù àwọn tí ó gbọ́ọ̀rẹ́ gbogbo ní orúkọ Jésù nígbà Ọlọ́run dáwọlé wọn kí wọ́n fún agbára Ọlọ́run kí wọ́n fún agbára Ọlọ́run kí wọ́n fún agbára Ọlọ́run kọ́ fa ayé mọ̀jọ́ lágbára wọn ìká òkú mọ̀jọ́ lágbára wọn Ọlọ́run gbọ́ àdúrà Jésù Olúwa wa ayérayé agbẹ́ngà lọ́pọ̀lọpọ̀ nítorí pé dára sí wa ayọ̀ ń torí pé o fẹ́ràn wa lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ tó ní síwájú fi gbé wa ró òjá padà òjá ṣubú òjá padà lẹ́yìn Jésù Kristi ọlọ́run àgbẹ̀ ọ̀gá olùwàgbà ọpẹ́ wa olùwàgbà ẹ̀yẹ wa àti gbọ́wọ́ àdúrà sókè ọlọ́run àṣẹ olùwàfàṣẹ dáhùn wúlò àfàṣẹ dáhùn alọ́nù ìsìn wúlò máa bá wa lọ nínú ìsìn tòní abẹ́kọ̀ òrìjúbó tìrì látẹ̀yìn lọ́wọ́ olúwarẹ̀ pẹ̀lú agbára ṣiṣẹ́ agbára ṣe iṣẹ́ ìyanu ṣe iṣẹ́ agbára ṣe iṣẹ́ ìyanu àwọn máa yìn ọ́ àwọn máa gbé yín ga òkú ní fún jésù lókè ọ̀run jésù kristi olúwa wa. Thank ah. you. nígbà táwọn lọ kọrin hymn number thirty five olùgbàlà wa ọ̀wọ́n. àárọ̀ owó ọjọ́ ìsinmi olùwà àwọn ìfilọ̀ wa owó àgbà kan náà ìjẹ́ tá a láwọn tó máa jọ́ sí ìgbà àkọ́kọ́ they worship with us for the first time àwọn tó máa jọ́ sí fún ìgbà àkọ́kọ́ ẹ̀jẹ̀ káàdé lórí ẹsẹ̀ wa fẹ́ tatọ́lẹ́ lómi tó máa jọ́ sí ìgbà àkọ́kọ́ hallelujah ẹ̀jẹ̀ káàdé ká fi hallelujah kí wọ́n káàbọ̀ sáàrin wa o. wọ́n á fún ìwé pélébé kan ẹ̀kọ́ orúkọ àti fọ́yín sí ẹ̀dẹ̀ ní bàbá wa kẹ́tọ́ lọ lẹ́yìn sí àdúrà ó gbà lórúkọ Jésù bẹ́ẹ̀ ti wá ẹni lọ bẹ́ẹ̀ lásán lọ́rùn abáyé ni ayé yín pàdé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àná la ya sud e sí mímọ́ fún ìgbélókò ògo Ọlọ́run àtẹ̀wọ́n ńlá Jésù pàápàá jùlọ fún ìlú àwọn ọmọ wa àwọn kọ́bí ìbímọ tí a yàn fún àti ṣètò bẹyẹn lọ́jọ́ iṣẹ́ takuntakun náà ṣe jẹ́ ká pàtẹ lábú Jésù nínú ayé wọn. discipleship class àti bible study meantime class wọn wọ́n resume ní september twenty six àwọn tá a wá fún discipleship class a máa pàdé ní twenty six a máa ní ìsinmi ráńpẹ́ tó bá di twenty six a máa tún wọlé kíláàsì wa padà wọ́n ní gbogbo àwọn ìdánwò àti ìtànpé ní àsàbẹ̀ ká submit fún brother Joel Faremi brother Joel Faremi London City Dagodo prayer night vigil yóò wáyé ní November twenty two ní Manchester London twenty two the Manchester on twenty third of November. London twenty two ẹ̀ Manchester twenty three bẹ́ẹ̀ ni mi ò dé bẹ́ẹ̀ ni ò jẹ́ kí mo yàtọ̀ ní méjèèjì hallelujah ti Liverpool on twenty four total package ìrìnàjò ẹ jẹ́ one thousand two hundred and seventy seven ṣùgbọ́n a máa san deposit five hundred ilé ìkún ti flight hotel accommodation àti local transportation àti African cruising ẹ jẹ́ ká rí sista Kẹ́mi Adénúsì àti mr Babátúndé Adéyẹmí ọ àti mrs Alọ́fẹ́ kò tí ì pẹ̀lú àṣeyọrí wọn láti ní lọ jésù yóò gbọ́ àdúrà wa lọ́run á pèsè owó tá a fi lè lọ prayer line àdúrà òwúrọ̀ wá sí wà bákan náà ní aago mẹ́fà àbọ̀ sí aago méje àbọ̀ àárọ̀ aago mẹ́fà àbọ̀ àárọ̀ mẹ́fà àbọ̀ six thirty sí seven thirty seven a.m. ní ọjọ́ monday sí saturday bákan náà ìpàdé orí ìlà tá máa ń ṣe ní ọjọ́ sunday láago mẹ́fà òun náà wà bákan náà àti ti àwọn alélèbò ní ọjọ́ wednesday ní aago mẹ́sàn-án alẹ́ títí di nine forty five gbogbo àwọn tá a jẹ́ òjíṣẹ́ ọlọ́run lórí òkè yìí a máa ní àdúrà àti àwẹ̀ ní september twenty seven ní aago méjìlá máa pàdé mi september twenty seven àwa tí a lò rẹ̀ fẹ́ tó yá bí wá september tàbá ra mọ́tò tàbá gba ìwé ìgbélú september tá ló ń kan tó lọ́run ṣe fún wa ní september bí ìṣe wa lórí òkè a máa ń ṣe ìdúpẹ́ ọmọ fún wa ní àpò òwe fún ti september àwọn tàbá jẹ́ ọmọ september wọ́n á fún wa náwó sókè àwọn ṣàmà fún wa hallelujah hallelujah that group pygmy of the first pygmy tí ọlọ́run fún iṣẹ́ ìránṣẹ́ lọ́lọ́fẹ́ àti àti ṣe wọ́n á múra wọ́n máa gbéra lọ́la Monday September sixteen ká máa fi àdúrà wa ká máa fi ràn wọ́n lọ́wọ́ pé lórúkọ Jésù wọn á lọ rí wọn á dẹ̀ bọ̀ rí wọn á pàdé lọ eléyìí lórúkọ jésù kò ní jẹ́ àṣemọ fún wa àwa tá a lọ lọ́sẹ̀ lọ́tẹ̀ yìí á lọ ní ìtúbọ̀ lágbára ọlọ́run sàmì fún jésù tí fìlọ́mì bá kù àwọn bàbá ó máa sọ fún wa. ẹ̀kẹ́ hallelujah ẹ̀kẹ́ hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ó ràn wá lọ́wọ́ tí ó sì fi ògo kún ayé wa. Hallelujah ògo ni forúkọ rẹ̀ nígbà tí a ṣe pẹpẹ yìí ìránṣẹ́ ọlọ́run kan àti aya wọn àti àwọn ẹbí wọn wọn bá wa wà lórí òkè yìí olúwa sì lò wọn wọn sì ti ń wò báwọn ṣe fẹ́ ṣípò padà kúrò ibi tí wọ́n wà wá sí houston wà lágbó ẹ̀rí wọn gbà tí wọ́n kọrin olúwa sì ti ṣe wọ́n ti kó wá sí àdúgbò wa báyìí wọ́n wà láàrin wa a fẹ́ kí wọn nígbà àkọ́kọ́ pé wọ́n káàbọ̀ sí àárín wa sí Yorùbá Christian Fellowship kí a sì bá wọn ní olúwa lóko fún ojú olúwa ṣe àwọn náà ni evangelist àti Mrs. Odutayo àti ẹbí wọn àti ọ̀tọ̀ kan wọ́n lè dúró ẹnìkan káàbọ̀. Oh, okay àwọn fẹ́ lóyà mẹ́ta kí wọn káàbọ̀ sáré wa báyìí pé olúwa ṣe tó mọ̀ dé padà sí àárín wa aleluya mẹ́ta o aleluya aleluya aleluya ẹ̀yin jésù lógo wọ́n wà síwájú àwọn sì gbàdúrà fún wọn lẹ́yìn yìí àwọn máa mọ̀rẹ̀ wá jẹ́ ká máa palẹ̀ ọ̀rẹ́ wa mọ́. aleluya ẹ jẹ́ ká dìde. adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa ti ń bẹ ní ọ̀run fún ìmísí tí ẹ fún bàbá wa yìí ẹ̀kan ni wọ́n bá wa ṣe sí wọ́n ní olúwa darí wọn pé káwọn máa bọ̀ ní uc wọ́n sì gbà láti fi ibi ìṣe ilé ìjọsìn wọn wọ́n darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí ẹbí Yorùbá Christian Fellowship àti Dágundúró lórúkọ Jésù olúwa mẹ́sẹ̀ wọn dúró. Àmín mo gbàdúrà lórúkọ jésù ilẹ̀ yìí á gbè yín mo gbàdúrà lórúkọ jésù ilẹ̀ yìí á tù yín lára ilẹ̀ yìí ó mú àsùnkún ẹ̀ jáde wá fún ní tìbùkún lórúkọ jésù gbogbo dúkìá tí ẹ kó wọ̀lú yìí àti èyí tó mí àti èyí tí ò mí lórúkọ jésù kò ní pẹ̀ ní ni mo gbàdúrà iṣẹ́ ìránṣẹ́ yín gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ní bíbá tí ẹ wá yìí lórúkọ jésù àgbilẹ̀ ẹ ń gbà o ẹ tóbi ẹ ní èso púpọ̀ òkìkí ọlọ́run á sì ti gbà sẹ́yìn kan ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù àmín welcome sir. ẹ kí hallelujah. hallelujah. jẹ́ kí a palẹ̀ rẹ̀ wa mọ́ àti ìdámẹ́wàá wa ti ọjọ́ olúwa bí a ti ń wá sí olúwa ní kí a má wá sí olúwa lọ́wọ́ òfo olúwa ti ń bùkún wa tó sì ràn wá lọ́wọ́ jẹ́ kí a ṣètò rẹ̀ báyìí kí a sì sọ fún ọlọ́run pé kó lọ́wọ́ kó sọ́de púpọ̀ kó ṣiṣẹ́ ìyanu pàápàá jùlọ àwọn tá a bá nú àwọn kan tá a retí tá a mú bẹ ọlọ́run fún pẹ̀lú gbọ́ràn sí àṣẹ àti ọ̀rọ̀ rẹ̀ yìí kí olúwa kó ro àánú ńlá fún wa kó sì jẹ́ kí àárẹ̀ sí láìpẹ́ láì jùlọ ayọ̀ ẹlẹ́dàá wa fún ètò wa ṣe lówùrọ̀ yìí ní ti mímú ìdámẹ́wàá tẹ̀lé wa síwájú rẹ̀ lórúkọ jésù olùwàgbà ọpẹ́ wa pé a jẹ́ aláàyè ọkàn ó sì kàwáyé láti wá síwájú ẹ lówùrọ̀ yìí lórúkọ jésù olùwàgbà ayé wa àwọn ọ̀rẹ́ náà ni a ti palẹ̀ mọ́ àti ìdámẹ́wàá wa ní orúkọ jésù olùwàyè àsímímọ́ à ń bẹ̀ ọ́ pé kí olúwa kó ràn wá lọ́wọ́ kó sì dá wa lóhùn kó mú gbèbí àtẹ̀bẹ́ wa ṣẹ ní orúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ fún wa iṣẹ́ wa má jẹ́ oníṣẹ́ wa lọ́wọ́ ìwà má sọnù bọ́n àtẹ́mi fẹ́ fún tó fún náà ṣe ìkó ìṣòro àṣìlẹ̀kùn àánú ya ọ̀rẹ́ ìsinmi wa fún ìgbélé gbogbo rẹ a sì títí ní orúkọ Jésù Kristi Olúwa wa pẹ̀lú ijó àti ayọ̀ nígbà táwọn àbí akọrin máa fún wa ní orin a ó máa mú ọ̀rẹ́ àtìlámẹ́wà wa wá. ẹ jẹ́ ká dìde nígbà tí a bá ń fi ijó àti ayọ̀ mú ọ̀rẹ́ wa wá. Música ẹ̀san ọlọ́run gbọ́ aláṣọ jésù olúwa wa. ìbánilógo ìní ni a ó rí nínú ìwé Matthew orí keje láti ẹsẹ̀ keje títí dé ìkejìlá tó kà báyìí wípé béèrè a ó sì fi fún yín wá kiri ẹ̀yin yóò sì rí kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ń rí gbà ẹni tí ó bá sì wá kiri ń rí ẹni tí ó bá sì kọ̀kùn lè a ò ṣí sílẹ̀ fún tàbí ọkùnrin wo ni tí ń bẹ nínú yín bí ọmọ rẹ̀ béèrè àkàrà tí ó jẹ́ fi òkúta fún un tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ tí ó jẹ́ fún un lí ejò ẹsẹ̀ keje ìjẹ́ bí ẹ̀yin tí ń ṣe ènìyàn búburú bá mọ̀ bí a ti fi ẹ̀bùn ẹ̀bùn rere fún àwọn ọmọ yín mélòó mélòó ni bàbá yín tí ń bẹ lí ọ̀run yóò fi yóò fi ohun rere fún àwọn tí ó ń béèrè lọ́wọ́ rẹ̀ ẹsẹ̀ kejìlá tí ó kẹ́yìn nítorí náà gbogbo ohunkóhun gbogbo ohun tí ẹ̀yin bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí àwọn gẹ́gẹ́ nítorí èyí ni òfin àti àwọn wòlíì báyìí ni a parí kíkà náà kí olúwa kí ó kò kò kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. hallelujah hallelujah àkókò tó láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ká pèsè ọkàn rẹ̀ wá sílẹ̀ ká ṣe ọkàn wa payá sí ọlọ́run bíbélì ní ọ̀rọ̀ ọlọ́run yìí ni ẹ̀mí sì ní pẹ̀lú láàárọ̀ ẹni tó lọ́run fẹ́ lò fún wa ó ní ẹni tá a mọ̀ ní kì í ṣe Kristi sí nínú ayé wọn. Eke ké hallelujah ẹ ké hallelujah jẹ́ ká logo, jésù lógo gbogbo fúlẹ́dùmarè akírawa kó òwúrọ̀ léwúrọ̀ yìí ọjọ́ olúwa ti kẹta nínú oṣù ìkẹsàn ọdún twenty nineteen bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn lórúkọ jésù a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. Amen bẹ́ẹ̀ ni bí a ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a ó sì nínú àlàáfíà nínú ìfọkànbalẹ̀ ìsinmi àti ìṣẹ́gun tí ó péye lórúkọ Jésù Kristi olúwa wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí ó fún wa ní àǹfààní àti ìgbìmọ̀ tí ń dá àṣàkóso Yorùbá Christian Fellowship yìí láti fún wa ní àǹfààní láti wà níwájú àwọn ọmọ yìí láti ṣe àṣà náà lọ́rùn pẹ̀lú wa lórúkọ jésù olùdarí sàgbára wọn dé ọ̀tun gbogbo àwọn ọmọlọ́ta wa nínú náà kì í àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tilẹ̀ farabalẹ̀ pé kí a jọ ṣàṣàrò lọ́rọ̀ lọ́rùn lórúkọ jésù ìyọ̀rọ̀ náà yóò máa yé wa sí i a ó sì máa dàgbà náà rẹ̀ ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run bàbá ti bẹ ilé ọ̀run agbé ọ̀gá aṣọ ọlọ́ba níbi tó mú adé yìí lórúkọ jésù olú àgbà ọpẹ́ wa à ń lọ nínú ọ̀rọ̀ rẹ ìwọ abẹ̀bẹ̀ abẹ̀bẹ̀ awúlẹ̀ lẹ́sẹ̀ àgbélébù pé kí wọ́n kó fi ẹ̀jẹ̀ àti agbára rẹ̀ yà wá sọ́tọ̀ kí wọ́n kó sì pé àkóso inú ọ̀rọ̀ yìí lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ìyanu àtòkò tó fẹ́ ká mọ̀ Olúwa jẹ́ kó yé wa atoluso atolugbọ òpinnu wa Olúwa kọ́ wa a sì máa yọ̀ títí tó àgbàdo àná orúkọ Jésù Kristi Olúwa wa ẹ̀kẹ́ hallelujah. hallelujah. Eke hallelujah eke hallelujah àyàn ọlọ́run mi tó ràn wá lọ́wọ́ dé nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí olúwa fi bọ́ wa ní oṣù yìí adúpẹ́lẹ́wọ́ ọlọ́run fún ọgbọ́n àti òye àbàbá wa tí olúwa ń tún ṣe ní gbogbo ìgbà ọ̀rọ̀ ọlọ́run tó lọ́wọ́ fún wa ní oṣù yìí tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ẹjọ́ ẹ̀yàn ọmọ ọlọ́run ẹ jẹ́ ká máa bí bàbá tiẹ̀ ó ṣe pàtàkì fún láti máa kọ ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ nítorí a lè jẹ́ kí a máa ṣe àṣàrò ní ìgbà gbogbo láti gbà dé ìgbà ó lè má jẹ ojoojúmọ́ ṣùgbọ́n ìgbà tọkàn wa bá débẹ̀ a ó rí ohun a ó gèrè dọ̀lé lórí tí a sì fún wa ní okun àti agbára lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ àdúrà ní kókó ọ̀rọ̀ tí Olúwa fún wa ní oṣù yìí àwọn bàbá ti bá a sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn nínú oṣù náà ọjọ́ ìsinmi àkọ́kọ́ àti kejì wọ́n sì bá wa sọ̀rọ̀ ní ọjọ́ ìsinmi kìíní lórí àwọn mẹ́rin tí àdúrà ń ṣe ẹ hallelujah àwọn mẹ́rin wọ̀nyẹn ẹ̀ẹ́ wọ́n bá wa sọ lórí ẹ̀ púpọ̀ wọ́n ń ṣàlàyé fún wa àwa tá a kọ́lẹ̀ ẹ jẹ́ kí adéleka yiri ẹ̀ wò mi ò ní máa kà á ń sì tó dàpọ̀ mi kúrú púpọ̀ tí wọ́n lò ní orí pẹpẹ tí mo wà yìí ní ọjọ́ olúwa tí ó kọjá wọ́n bá wa sọ̀rọ̀ lórí àwọn ohun mẹ́sàn-án one two three tí ẹ̀ẹ́ tí ó fi tí àdúrà ń ṣe irú àwọn àdúrà tó yẹ ká máa gbà rádà irú àwọn àdúrà tó yẹ ká máa gbà àti àwọn ohun tí a ń láti ṣe kí àdúrà kó lè máa gbà ẹ̀kẹ́ hallelujah wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti bá a sọ̀rọ̀ lọ́rùn wọ̀nyí ipa tí a fi fún mi ní òwúrọ̀ yìí níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tí mo ní ni wípé kí ni ìdí rẹ̀ tí a gbọ́dọ̀ máa fi gbàdúrà kí ni ìdí tí a gbọ́dọ̀ máa fi gbàdúrà ẹ̀kẹ́ aleluya nínú ọ̀rọ̀ ọlọ́run tí a kà sí ti gbọ́ wa lówùúrọ̀ yìí ẹsẹ̀ ìkeje orí ìkeje ìwé matthew tí ṣe rere ti kristu olúwa tí a tọwọ́ matthew kọ sílẹ̀ ó wí pé béèrè a ó sì fi fún yín wá kiri ẹ̀yin ó sì rí kankun a ó sì ṣí sílẹ̀ fún yín nítorí ẹnikẹ́ni tí ó béèrè rí gbà ẹni tí ó sì wá kiri rí ẹni tí ó bá sì kankun lè a ó ṣí sílẹ̀ fún ẹ̀kẹ́ aleluya kí ni àwọn ìdí tí a fi gbọ́dọ̀ máa gbàdúrà nítorí pé ìdí àkọ́ ni pé olúwa pa á láṣẹ olúwa pa á láṣẹ níhìn yìí ó ṣeé ṣe fún ọlọ́run láti ṣe ohun gbogbo òun ló dá ọ̀run àti ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ kò sí ohun kan tí a dá lẹ́yìn rẹ̀ agbára ń bẹ níkàáwọ́ rẹ̀ ṣùgbọ́n ó dá wa bí ènìyàn ó fi wá jọba lórí àwọn tí ó dá ó sì fún wa ní agbára tí a ń pè ní will power èyí ni pé o lè ṣe ohun tó wù ọ́ ṣùgbọ́n níhìnyí ó ń sọ fún wa wípé béèrè ó wà níkàáwọ́ rẹ̀ láti ṣe lóòótọ́ ṣùgbọ́n bó o bá béèrè ọmọ tí o sọ pé o fẹ́ jẹun tí o bá kúrò ní ọmọ òkókó ọmọ òkókó tó a gbé dáadáa bí gan tí o ti lè máa sọ̀rọ̀ tó bá tó àsìkò tó ṣe kó jẹun a máa ké tàbí kó máa ń ra kí ara ẹ̀ má balẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ náà yẹn màmá wa a máa ń ra nígbà tó bá rí pé rúra tí rí pé ẹ̀gbọ́n tó ń sọ yẹn kò yé yín abẹ́rẹ́ sí ní ké èyí ni pé ebi ń pa ó fẹ́ jẹun ó ń béèrè ó sọ fún yín pé ebi ń pa mí ó fẹ́ jẹun nígbà tá a bá sọ pé ẹ eh, kí ni nígbà bá dẹ̀ ṣe tán tá a bá fi oúnjẹ bá fún ní oúnjẹ ìmíì níbi tó ti ń jẹun yẹn abẹ́rẹ́ sí ní sùn torí pé ní àwọn àgbà ní ebi òkè wọnú kí ni kí ọ̀rọ̀ mi kò wọ̀ bí mi ò bá béèrè ohun kan lọ́wọ́ ẹnìkan tí ó ní tàbí ohun tí mo nílò kò lè mọ̀ pé mo nílò rẹ̀ nítorí èèyàn kì í gbótùkẹ́ èèyàn gbójúgbóyà tó kó jẹ́ wo kò lè mọ tó wà náà kan ènìyàn nígbà mìíràn ṣùgbọ́n ohun tí a bá béèrè bí ó bá ní aṣọ bí ó bá sí ní àwọn ọ̀nà tí o lè gbà láti rí àlàyé ẹ information is power that is why you need to ask ẹ̀kẹ́ hallelujah bíbélì ọ̀rọ̀ jésù ti mọ ohun tí a ó là kọjá nínú ayé nítorí pé òun gan ènìyàn ni nígbà tí arìbọmi tí òun olúwa sì jáde pé yìí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀ gidigidi bíbélì pé ẹ̀mí sì dá ìlọ sí. ìjù ó sì lọ gbàdúrà ogójì ọ̀sán àti ogójì òru nígbà tí ó dé ibi tí a máa ti fi olúwa nígbà tó dé àkókò a ó olúwa wa fún ìrúbọ ẹ̀ṣẹ̀ wa bíbélì pé ó wà ní ọgbà gẹ́símánì ó ń gbàdúrà ìlàágùn ara rẹ̀ ó dàbí ìró ẹ̀jẹ̀ ó ní agbára láti yí aago yìí padà nítorí pé àtẹni tó fẹ́ pa àti òun ló dá wọn iṣẹ́ ọwọ́ rẹ̀ ni wọ́n ó ní ẹnikẹ́ni kò gbẹ ẹ̀mí mi ó ní ṣùgbọ́n mo fi í lélẹ̀ ẹ̀kẹ́ hallelujah nítorí pé ó ti mọ àwọn tí a ní láti là kọjá tàbí àwọn ìlò wa tàbí àwọn tí a ń fẹ́ tàbí tí a lè fẹ́ nínú àwọn nínú àwọn ìrìn àjò wa nínú ayé yìí òní ó ṣe pa ní àṣẹ lẹ́yìn pé béèrè a ó sì fi fún ọ kánlẹ̀kùn a ó sì sí ẹni bá ń bọ̀ ní gbẹ́gbó tó wọ́n tó wọ́n tó ń bọ̀ nílé gẹ́gẹ́ pàápàá jùlọ níbi tá a wà yìí nílùú tá a wà yìí bẹ́ẹ̀ ni ò bá pè pé à lágbájá rẹ lágbájá ṣàlàfíà lẹ́wà mo máa fẹ́ wá sọ́dọ̀ yìí tí a ò fún ní ààyè pé máa bọ̀ mo wà nílé bó bá dẹnu ọ̀nà á kàn kan lẹ̀kùn títí títí náà ni nítorí kò mọ irú ipò tí ẹni yẹn wà bóyá ó ṣẹ̀ṣẹ̀ láti fi ṣẹ́ni tí ó fẹ́ sùn tí ó sì tún múra àti lọ síbi iṣẹ́ náà bóyá wákàtí kan méjì lóní láti lò láti fi sùn ẹ̀kí hallelujah tàbí nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè ní àwọn ohun tí ẹni ẹni gan là kọjá tí ó sì fẹ́ kí ẹlòmíì mọ̀ ṣùgbọ́n gbà tá a bá béèrè pé ah, lábà ìjẹ́ wà lé náà àní tó bá jẹ́ ní tó fẹ́ kó mọ̀ bó wà lé àní bẹ́ẹ̀ ni tó bá lẹ̀ tó bá ọdún bẹ́ẹ̀ ni àní ah, mo fẹ́ dọ́dọ̀ yín ni ah, ọlọ́run sọ pé máa wà lákòókò yìí torí mi ò ní pẹ́ jáde ẹ̀kẹ́ aleluya tàbí máa bọ̀ ìwọ̀nba ìṣẹ́jú méjì ni mo ní bákan méjì ni ṣùgbọ́n tí mo sọ ni pé a gbọ́dọ̀ béèrè gẹ́gẹ́ bí bíbélì ti pa á ní àṣẹ fún wa olúwa ló pa á ní àṣẹ pé a gbọ́dọ̀ máa gbàdúrà ó ní béèrè ó ń tẹ̀síwájú ó ní ta nínú wa tí ọmọ rẹ̀ lè béèrè àkàrà tí a lè fún ní ejò mélòó mélòó ni bàbá wa ti ń bẹ ní ọ̀run èyí ni pé ohun gbogbo ẹ̀kún ayé àtọ̀run ó ń bẹ níkàáwọ́ rẹ̀ kò sí ohun tí a fẹ́ tí a bá béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run àwọn máa sọ máa pé kí a máa fi ọ̀rọ̀ ọlọ́run àti pápá bí àtọ́nu bélòó ní mú ọ̀ràn dájúdájú yín wá kí ẹ sì fi ìdí pàtàkì náà múlẹ̀ ohun tí ẹ ń béèrè lọ́wọ́ mi nígbà tí a bá béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run olúwa olódodo ni ó sì ní agbára lọ́pọ̀lọpọ̀ láti ṣe fún wa ju ìbéèrè wa lọ ó lọ fẹ́ àtàgbà láti máa gbàdúrà nígbà gbogbo kó ló àkókò fún wa. ní apá ìkejì aláti máa gbàdúrà nítorí pé kí a má bàa fara gbọ́ta tàbí kí a má bàa fara pa láti ọ̀dọ̀ àwọn ọ̀tá kí a má bàa fara pa láti ọ̀dọ̀ àwọn ọ̀tá ọlọ́run wa olódodo ni alágbára yàtọ̀ ló sì ni ṣùgbọ́n ó dàbí ọ̀gágun tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun tí ó ń sọ ṣùgbọ́n kó dédé sọ ń jọ́kọ̀ kó ní ẹ̀yin olówó ẹlógun ẹ máa lọ ẹ máa ẹ máa tilẹ̀ mo wà ókè kò sì wá mọ àwọn tí wọ́n ti ń lépa tí wọ́n fẹ́ gba ẹ̀mí rẹ̀ nígbà tá a bá sọ pé wọ́n ṣe kú ní orílẹ̀-èdè wa ẹ̀kẹ́ hallelujah kírísítẹ́nì ló ń sinmi ọ̀tá wa ò sinmi ẹsẹ̀ ọlọ́run lórí wa kò ní kírísítẹ́nì máa tí ì wá ìsinmi gbọ́ báńgẹ́lì rẹ ti wí láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra ẹ̀kẹ́ hallelujah pé atilẹ̀ sùn ají inú bí àwọn míì àwọn orin kan ní àárín nílẹ̀ inú bẹ́lẹ́ sí àwọn wàkísà inú bá lásán à ń jẹ ẹ̀kọ́ sùn inú ń bẹ lẹ́ran ẹ̀kẹ́ aleluya kí ni ibo ni a mọ̀ tí ọ̀tá ti dúró de wa bíbélì pé ọ̀tá máa ń ba ní ibùba ni ẹni tí ń sọ ni ó gbọ́n ju ẹni tí à ń sọ lọ kí olúwa máa fi wá lè fi ọ̀tá lọ́wọ́ ṣùgbọ́n nígbà tá a bá ń gbàdúrà láì àti láì àdúrà tá a ń gbà lónìí kì í ṣe iṣẹ́ ìdí ló ń ṣe iṣẹ́ ọjọ́ iwájú ni àwọn àdúrà tá a ti gbà sẹ́yìn àwọn ni olúwa ń lò láti fi ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò wa ní ojoojúmọ́ ní ọjọ́ dé ọjọ́ bí a bá sinmi ní sáà kan olúwa má jẹ́ ká fara gba ọ̀tá kí olúwa kó ràn wá lọ́wọ́ kì í ṣe òdodo wa ṣùgbọ́n àdúrà wa nígbà tó sọ pé béèrè béèrè àṣẹ ni bó o bá béèrè a máa wò wá ràn náà ni ọ̀tá ń lépa wa nígbà gbogbo ṣùgbọ́n àgẹ́bí ọmọ ọlọ́run a ní láti di gàárì wa kí a sì di àmùrè wa ó ní ẹgbẹ́ àpáta ìgbàgbọ́ wọ̀ kí ẹ sì fi ìgbàyà òdodo di ara yín lé àmùrè ẹ kí hallelujah èyí ni pé orí ọ̀fẹ́ ni a rí gbà pé a jẹ́ ọmọ ọlọ́run pé a sì jẹ́ ọmọ ọlọ́run yìí kò yọ wá sọ́tọ̀ pé a ò ní rí ìdojúkọ kò yẹ wá sọ̀tọ̀ pé ọ̀tá ò ní lépa wa kò yẹ wá sọ̀tọ̀ pé ẹbí ò ní dìde kò yẹ wá sọ̀tọ̀ wípé ọ̀rẹ́ ò ní gbógun bíbélì tilẹ̀ sọ ní láàárín àwọn ènìyàn mi láti kéde láàárín àwọn ènìyàn kà ọlọ́run wa ó ti rìnrìn àjò ayé ìṣáájú wa ó ti mọ ohun tí a ó là kọjá ó ti mọ ohun tó lè débá nígbà gbogbo gẹ́gẹ́ bí òun náà ti là á kọjá ṣùgbọ́n gbàdúrà ní gbogbo ìgbà ó ń gbàdúrà òun náà ló sọ fún wa pé kí àwa náà kí a máa gbàdúrà ní gbogbo ìgbà pé kí a béèrè olùfẹ́ àti abala ti máa gbàdúrà ní gbogbo ìgbà kó lóa kó fún wa a lè rí fìdí múlẹ̀ ọ̀rọ̀ inú ìwé mark orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹjìdínlógójì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹjìdínlógójì ta ló sáré báwa ni kó bá a kà lẹ́yìn èyí a máa gbàdúrà kí a má bàa ní ìfarapa láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ mark. ẹ máa ṣọ́nà. yes. kí ẹ sì máa gbàdúrà. Mm-hmm. kí ẹ má wàá bọ́ sínú ìdẹwò lóòótọ́ ẹ̀mí fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara. ẹ kí hallelujah. hallelujah. ọ̀rọ̀ tá a lá ka yìí ọ̀rọ̀ ọlọ́run ó ní kí a máa gbàdúrà ká má bàa bọ́ sínú ìdánwò ìdánwò tó lè mú ìfarapa tó lè mú wàhálà dé sí ọkàn dé sí ọ̀dọ̀ wa débẹ tàbí tó lè dé bá wa olùsìn kí a máa gbàdúrà nítorí pé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ó ṣe fún ara nobody is an angel nobody is an island kò sí ẹni tí ó lè sọ wípé ah, mo kógo ayé já ọlọ́run nìkan ni àwa ò ní òdodo ṣùgbọ́n òdodo rẹ̀ tí a bá ti lè rọ̀ òdodo yìí yóò sàn yóò sì máa fi gbé yìí gbà wá kúrò nínú àwọn ìkẹ́kọ̀ọ́ àti ìdánwò ẹ̀kẹ́ aleluya ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìdánwò tí ọ̀tá ń gbé síwájú pàápàá nílò ọmọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní àwọn táwọn olóòsàn máa pé nínú ayé ẹ ó rí ìpọ́njú ó ní ṣùgbọ́n ẹ tújú ká nítorí pé kíni mo ti ṣẹ́gun ayé ó ti mọ̀ tòdó ti là kọjá ó rí nígbà tó ń kọ́ àwọn ènìyàn tó tó àkótá ó fi olúwa wa hàn tí ó lọ sí. Si, tí ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn kan wà bá lára àwọn ọmọ lára àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ wọ́n sọ pé olúwa níbo náà ti ṣe àjọ ìrékọjá ó ní ẹ máa lọ sí ìlú nì ó ní ẹ ó rí ilé kan níbi tí kọ̀ǹgá wà níwájú rẹ̀ ó ní abá sì débẹ̀ ó ní ẹ sọ fẹ́ tó wà nílé yìí ó ní pé à ń bọ̀ láti wá ṣe ibi ìrékọjá níyì ó ní yóò sì mú yín lọ sí. Si, orí òkè níbi gbọ̀ngàn ńlá tí a ti ṣe sílẹ̀ nígbà tí wọ́n sì débẹ̀ òun pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn nígbà tó ṣe tọ́pẹ̀ láwọn ènìyàn níyì tí ó sì débẹ̀ lóòótọ́ níbẹ̀ ló ti wá ń sọ fún wọn àwọn tí kò ní ṣàì ṣẹlẹ̀ ní fífi ọmọ ènìyàn ó ní ọ̀kan nínú yín ó ní yóò sì fi ọmọ ènìyàn ẹ̀kẹ́ aleluya kì í ṣe ará ló fi hàn kì í ṣe ará kì í ṣe tó jìnnà sí ṣùgbọ́n ọ̀kan nínú yín ó ní nínú ẹni tí yóò fi mí ọ̀pá pa nígbà tí ẹni nígbà tí yóò ẹni tí yóò fi olúwa tó dé ó ní ó sì ń bá mi jẹ ó sì ń bá mi mọ báyìí ẹkẹ aleluya ó sì ń bá mi jẹ ó sì ń bá mi báyìí ìwọ́tọ̀ rẹ̀ dà tó ń bínú tara ń tẹ́ ọmọ yẹn ní dání ara rẹ̀ ní dání ẹni tá àwọn ẹni tá rò pé kò tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀ alẹ́ tó ṣe é júdásì ìsáríọ̀tù òun ni akápò ó súnmọ́ olúwa tímọ́tímọ́ ó sì sọ fún àwọn èèyàn pé ẹni tí bá ti fẹnu kò lé ẹnu ó ní òun náà nìyẹn kí ẹ sì ní nígbà tí arábìnrin yẹn dé tó da òróró alabasta tí ó da sórí rẹ̀ wọ́n tó ń bá wí ó ní ohun tọmọbìnrin yìí ń ṣe ó ní yóò wà ní àkọsílẹ̀ títí láéláé ó ní iṣẹ́ rere ó ṣe yìí iṣẹ́ rere tí arábìnrin yìí tó fi rókun láti dé ẹsẹ̀ bẹ́ẹ̀ ni jésù sọ wọn pé ó ní arákùnrin tí ó fi mìíràn ó ti wà á tòsí lóòótọ́ ńgbà tó sì yà ó ṣe kéde ó fi hàn nítorí náà láàrin ọ̀rẹ́ ọ̀tá wà láàrin ilé ọ̀tá wà bí a ti jókòó yìí ẹ má jẹ́ ká tẹ̀ra wájà tó bẹ́ẹ̀ ni sọ pé láàrin àwọn ènìyàn mi láàrin àwọn ènìyàn kà ẹ̀kẹ́ hallelujah tí mo gbà wípé ọmọ ọlọ́run gbogbo wa a ò ẹnikẹ́ni a sì ń lépa ara wa lórúkọ jésù lọ́pọ̀ láti máa gbé ní rẹ̀ pọ̀ gẹ́gẹ́ bí a ti ń gbé bọ̀ kí olúwa kótó wọn máa dá lù wá sí i ẹ̀kẹ́ hallelujah kí ni à ń sọ wípé a gbọ́dọ̀ máa gbàdúrà nítorí kí a má bàa rí ìfarapa tàbí ìdẹ̀wò láti ọwọ́ àwọn ọ̀tá ìkíní láti ọwọ́ àwọn ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ tàbí èrò lábàá lábàá lè lọ sí ìjọba ọ̀run ó dọ̀ fún láti máa ṣe èyí kí olúwa kó fi é fún wa. Amen a rí ìkọsílẹ̀ yìí láti láti inúwe tí a ti wọ olùkókọ orí kẹfà ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n a ò ní kà á sílẹ̀ a ò ní a ò ní a ò ní kà á rárá. nípa kẹta tí màá sọ lónìí pé olúwa ní kí a máa gbàdúrà nítorí pé ojú ogun la wà obìnrin kan ní ọmọ tó ní bàbá òun wò la ọmọ tó ní màmá àwọn olówó lọ́wọ́ ẹnu ẹ la kò sí ẹ ẹkẹ aleluya ẹkẹ aleluya ìdí ni wípé nígbà tí a wà ní kéékèèké títí nígbà tí bàbá mi ṣaláìsí tó lọ sílé ògo nínú àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ mo sọ fún yín pé bàbá máa ń gbàdúrà tọ̀sán tòru àdúrà òru ẹ̀rọ bàbá mi lọ́rùn púpọ̀ jùlọ nígbà kan nígbà tí mo dé orílẹ̀-èdè nígbà tí ọ̀rọ̀ wíwí ò tí ì bọ́ sí débi aago bíi mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án mo bọ́ láti ibi iṣẹ́ aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án yẹn dàbí aago méjì àbọ̀ sí mẹ́ta òru ní nàìjíríà mo ń park ní kọ́ọ̀lù wọn wọlé bá gbé ah mo rí pé mo rí torí mo rúkọ mo rí dáàdi wọn ẹ̀rú bà mí lọ́kùnrin mo rí kí ló dé lò mo ti wo táàmì nàìjíríà bó ṣe máa rí mo bá pè wọ́n àmọ́ bá dáhùn ṣálàáfíà ni ẹ̀ka alẹ́ sà ṣálàáfíà ṣé kò sí ọ̀nà àlàáfíà ni kí ló dé ẹ̀sùn ni wọ́n làwọn ṣe gbàdúrà tán ni làwọn ní káwọn pè mí ẹ̀kẹ́ aleluya laago méjì mẹ́ta laago mẹ́ta ló ni òun bàbá yẹn máa ń gbàdúrà ni àwọn gbúdúrà òru gbogbo àwọn tó lọ sílé nígbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ wọn wọ́n fi sọ bẹ́ẹ̀ pé bàbá máa ń gbàdúrà mi ò fi pọ́n wọn ṣùgbọ́n mò ń sọ ohun tí mò ń sọ débẹ̀ ni wípé nígbà tí a wà ní kékeré tí bàbá yẹn máa ń gbàdúrà lóru àwọn ọmọ tí wọ́n rí àwọn ọmọ tí wọ́n ń lépa àwọn ọmọ tí àwọn ọmọ tí wọ́n bẹ̀bẹ̀ fún ó máa ń ga wa lára ni pé àwọn èrò tó ká sùn á tún ti jí wa gbogbo àwọn gbàtà náà dẹ̀ ń dàgbà ẹsẹ̀ ìdá wa ń rí bílé ayé ṣe rí ògo ní forúkọ olúwa ìdí tí mo fi kọrin yẹn ni ọmọ tó bàbá ń wò là tó tún yà ń wò lọ́wọ́ àwọn ìjà sùn gbà yẹn àjà sùn ṣùgbọ́n sì ògo ní forúkọ olúwa àwa náà ti débẹ̀ àwa náà ti mọ tó jẹ́ kán sùn gbà yẹn àwa náà ti mọ tó jẹ́ kán kán wo kán máa gbàdúrà tọ̀sán àti òru kóluwa kó ràn wá lọ́wọ́ kóluwa kó wa àwọn àdúrà wa lórí àwọn ọmọ wa lórúkọ yìí kóluwa mú wọn àwọn àdúrà wa lórí àdúrà wa lórúkọ yìí ṣe fún wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí a fẹ́ inú ayé tá a wà yìí ogun láyé ẹ ká wa jẹ ogun wa ṣùgbọ́n olúwa ò ní ṣe tiwa bẹ́ẹ̀ ojú ogun la yóò ní ojú ogun la wà orin yẹn ní christian máa ti wá ìsinmi gbọ́ báńkẹ́lì rẹ ti wí láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra ó tá fi ṣọ́ra náà ní àdúrà ní gbogbo ìgbà nítorí pé ọlọ́run wa ọba tí ó ti mọ iwájú àti òpin gbogbo ni bí o bá tilẹ̀ rò pé ó ń dán lónìí máa gbàdúrà bó bá káàtó múra sáàdúà bó bá wà ní agbede méjì tẹ̀ra máa dùà nítorí pé bàbá wa máa ń sọ ibi tá a rò pé a wà lónìí tá a rò pé a ti dé eh, gègéré òbí tá a wà tá a retí yẹn tá a bá rí àwọn ohun tí olúwa ní ìṣúra fún wa lọ́jọ́ iwájú a máa sọ pé ibi tá a wà yóò tẹ́ wa lọ́rùn a fẹ́ lọ sókè sí i yàtọ̀ sí ìyẹn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tó ń wò pé ẹ̀ tó wà lókè yìí gbogbo àtẹ̀ṣe ṣe kó tiẹ̀ jáwọ́ kémi tiẹ̀ débẹ̀ kò sẹ́ni tó ènìyàn ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni àforí ẹni aya aya olúwa kó fún wa ní aya rere olúwa kó fún wa ní ọkọ rere ẹ má bìrì pé mo kọ́ dárúkọ aya ṣùgbọ́n àti aya àti ọkọ ọkọ bímọ fún aya aya bímọ fún ọkọ kò ní ká má ṣe ara wọn kò ní kí inú wọn yọ síra wọn kò ní ká fẹ́ràn ara wọn ṣùgbọ́n ìgbà tá a gbàdúrà ní gbogbo ìgbà àwọn ìtọ́ni àti àwọn ìdarí àtàwọn tó yẹ ká ṣe kí a má bàa bọ́ sínú ìdẹ̀rù tàbí kí ogun ayé má lè borí wa Olúwa máa fi yé wa a máa tọ́ wa a máa kọ́ wa ẹlòmíì tó bá tẹ̀ ẹ́ pé lágbájá ló ṣe léyìí ó lè jẹ́ pé nínú àwọn àdúrà yẹn Olúwa lè sọ pé máa bá ṣọ̀rẹ́ ohun tó bá fẹ́ sà máa fún oníbíyẹ̀bí máa ń pa ọ̀tá rẹ̀ fún ní oúnjẹ bí òǹgbẹ bá ń gbẹ fún ní omi nítorí ti bẹ́ẹ̀ ní òun ṣe kí ni òun wà yín náà sórí ẹ̀ bóyá àwọn ìmọ̀ yìí tó bá ń ṣe yìí ni Olúwa máa fi máa máa gbọ́ àdọ́tọ̀ máa fi yọ olúwẹ̀ ta ló mọ̀ nke aleluya eke aleluya àdúrà la fi ń jagun ẹ̀mí ìwé Éfésù orí kẹfà ó ní kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara làbá jíjà kadì ẹ̀jẹ̀ bá mi kà láti ẹsẹ̀ kẹwàá síwájú sí kẹrìnlá. lákòótán ará mi. yes. ẹ jẹ́ alágbára nínú Olúwa mhm. àti nínú agbára ipá rẹ̀ ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀. ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀. kí ẹ lè kọ ojú ìjà sí àrékérekè èṣù. kí ẹ lè kọ ojú ìjà sí àrékérekè èṣù. nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara lẹ̀ wá ń bá jìjà ká. yes. gbọ́ àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀kú ní ojú ọ̀run nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè dúró tiri sí ẹ dúró nítorí náà lẹ́yìn tí ẹ ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín tí ẹ ti fi tí ẹ ti ti di ìgbà ìgbà ìgbáyà òdodo ní ìmọ̀ra ní ìmọ̀ra tí ẹ ti ti fi ìmúra ìyèrè àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà lékè gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ò lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi nìyí kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run pẹ́. ẹ̀kẹ́ hallelujah ẹ̀kẹ́ hallelujah pẹ̀lú àdúrà àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́ o tó fi parí ẹ̀bẹ̀ nìyẹn ó bẹ̀rẹ̀ pé kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara là ń bá jìjà kadì màmá mi máa ń sábà kọrin kan á ní ẹ̀mí ni mo fi ń jagun o ẹ̀mí ni mo fi ń jagun bí mo bá wọlé wá ní mo burú wá ìwà mi burú ẹ̀mí ni mo fi ń jagun ẹ̀kẹ́ hallelujah a gbọ́dọ̀ máa fi ẹ̀mí jagun pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ àti àdúrà nígbà gbogbo kí a gbé àpáta ìgbàgbọ́ ọ ní ẹ di ìgbáyà òdodo àdúrà ni kí àdúrà ni ọ̀pá kristian láti bá ọlọ́run rìn nígbà tí ó wọ̀ àtìgbà tí ó wọ̀ ní òwúrọ̀ àti ní àṣálẹ́ ní ọ̀sán nígbà tí a fẹ́ jẹun tàbí àti à ń jẹun tán nígbà tá à ń sùn nígbà tá à ń rìn nígbà tá à ń lọ nínú àjò wa gbogbo ohun kan tí a lè sọ pé ìgbà tó yẹ ká gbàdúrà nígbà tí a bá ti sùn tí oorun wa gbé wa lọ láàrin ìgbà tó ń gbé wa lọ yẹn kí a tó tají àwọn ibi tá a wà mọ́ kò sí tá a lè ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olúwa máa ń fi àwọn kan wà lójú oorun yìí ẹlòmíì pápá mo tó ti ṣẹlẹ̀ mo ti rí dáadáa tó pé ní ojú oorun gbà mí ọ̀hán máa gbàdúrà olúwa máa láàgùn nígbà tó bá wọlé máa lajú àdúrà mo ta ní ojú oorun mọ́ wa ṣùgbọ́n ìfẹ́ ọlọ́run sí wa ni láti máa gbàdúrà gbogbo ìgbà kí a má bàa gbàdúrà nígbà tí ó bá di ojú kókó orí ọ̀fẹ́ àtàwọn láti máa gbà lẹ́gbẹ̀ẹ́ ìgbà kó lóa kó fi fún wa kí olúwa kó fi fún wa gbogbo àwọn ọmọ ọlọ́run ẹ jẹ́ ká máa gbàdúrà fún ara wa níhìn yìí ó tilẹ̀ kọ́ fún wa nítorí tó ogun láyé ẹ pé wọn náà takoro àwọn àdókò lè mú ọmọ ìwọ bí àṣà àwọn àgbà ṣùgbọ́n kì í ṣe bí tàdúà àdúà náà fi ń ṣẹ́gun wàá gbàdúà fún aya ọkọ kó gbàdúà fún aya aya kó gbàdúà fún ọkọ àwọn òbí kan gbàdúrà fún ọmọ àwọn ọmọ kan gbàdúrà fún òbí àwa ọmọ ọlọ́run ká gbàdúrà fún àwọn olórí wa gbogbo àwọn olórí àti ọmọ ọlọ́run ká gbàdúrà fún àwọn aláṣẹ nítorí wa ló fún wọn síbẹ̀ láti lè darí wa àwọn nǹkan wọ̀nyí ni olúwa sọ fún wa láti lè máa gbàdúrà kì í ṣe pé bóyá ti ara wa nìkan ṣùgbọ́n nítorí pé àwọn òfin kan wà tàbí àwọn ìwà kan wà tàbí àwọn àṣe kan wà tí ó lè ṣẹlẹ̀ tó lè tabá wa ṣùgbọ́n olúwa máa ń fẹ́ kí a gbàdúrà láti lè darí àwọn tí ń ṣe aṣáájú wa tàbí àwọn olórí wa nínú ìlú tàbí ní àdúgbò ní ìjọba tàbí ní ìjọba tàbí ní ilé ọlọ́run ọkọ gbàdúrà fún aya bí o bá rí ọkọ ẹ tó ràn bí oòrùn máa gbàdúrà máa yọ̀ nítorí pé inú ọ̀tá ọ̀dùn ìwọ ọkọ aya náà ìwọ ọkọ tó rí aya tó ràn bí oòrùn máa yọ̀ púpọ̀ máa gbàdúrà nítorí pé inú ọ̀tá ọ̀dùn ó ṣeé ṣe fún ẹni tó wà ní ìsàlẹ̀ láti gòkè ṣùgbọ́n ẹni tó wà lókè tó bá jábọ́ bó bá ti ga tó tó bá jábọ́ lẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ṣubú yóò ti tó Ọlọ́run jẹ́ ká ṣubú Ọlọ́run jẹ́ ká ṣubú lẹ́kẹ̀ẹ́ gbọ́dọ̀ ní ká máa gbàdúrà fún ara wa kí a máa gbàdúrà fún ara wa máa gbàdúrà fún àwọn bàbá wa kí àwọn bàbá máa gbàdúrà fún wa kì í ṣe mu wá mu wá mu wá mu wá nìkan kì í ṣe bàbá nìkan bàbá bàbá bàbá ẹ̀yin náà jẹ́ ká máa ní àǹfààní láti máa gbàdúrà fún àwọn tí ṣe olórí wa nítorí pé wọ́n nílò àdúrà wa tani bá lo tèmi fún àyàfi bàbá lókè bí àwọn aṣíwájú bá ṣí ìwé ohun tó ń ṣe àwọn náà ní abẹ́lẹ̀ àti wò pé ha ṣe báyìí lórí ṣùgbọ́n nípa ṣíṣìpẹ̀ àti àdúrà nígbà gbogbo òun náà ni olúwa fi ń gbé wa wa borí àwọn náà nílò àdúrà wa olùfẹ́ àtàgbà láti lè máa gbàdúrà nígbà gbogbo olúwa kò fi fún wa a lè máa gbàdúrà nípa nípa àwọn orin pàápàá jùlọ nínú orin tí eh, olúwa fi sinmi lọ́kàn láti kọ láti ká ìwàásù ilẹ̀ mo sì lọ yẹn gbé akọrin kẹjọ kẹdàrà kan gẹ́gẹ́ bí àti sọ orin four hundred and forty nine ní orin yìí bí a bá wò ó tó jọmọ́ ọmọ tí ọlọ́run wa kan là kọjá nígbà tó wà ní ayé yìí ó máa tọ́jú wa bàbá wa ọ̀run láàrin ìdààmú ayé yìí pa wá gbogbo la ní olùgbàlà dáríjì wá ìwọ sàmàlera wa wọ́n ti ní ayé ṣáájú wa wọ́n mọ ìgbé inú rẹ̀ bí aláàárẹ̀ ẹni káàánú níwọ́lá aginjù yìí já ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ fayọ̀run kọ̀ọ̀kan wa kí ìfẹ́ dàpọ̀ mọ́ ìyá wa àtàdùn tí kìí súni bá a bá pèsè fún wa báyìí kí ló lè dà wá láàmú ẹ jẹ́ dúró kí a kọrin ní àkọ́kọ́.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 ẹ jẹ́ ká gbàdúrà fún gbogbo àwọn tó ń lọ sí Jerusalem lọ́la ẹ jẹ́ ká dìde ká dohùn pọ̀ láti gbàdúrà fún wọn kó lu akópa wọn mọ́ kó mú ọ lọ kó mú ọ bọ̀ láyọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ ìgbà àkọ́kọ́ tí ẹbí dágudúró máa rìnrìn àjò lọ sí Jerusalem bí ẹgbẹ́ nìyí kí olúwa má ṣe léyìí láṣẹ mọ́ ẹ lọ́dún tó ń bọ̀ gbogbo wa bíbá ìpárátà ni kó lálóore ọ̀fẹ́ àti lọ ẹ jẹ́ á gba ọ̀rẹ́ ọmọ rẹ̀ àwọn bá wa tó ń lọ sí ilẹ̀ mímọ́ ìdí agbègbè wa ìdí wa ní orúkọ Jésù Kristi Olúwa wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ aládùá a ó dùn pọ̀ láti gbàdúà nígbà tí a ka ọ̀rọ̀ Ọlọ́run a fi gbàdúà ìwé ẹ̀kún Jeremiah orí kẹta ẹsẹ̀ keje Lamentation chapter three verse seven fẹ́ fi gbàdúrà fún gbogbo àwọn tó ń wojú Olúwa fún ọmọ Lamentation chapter three verse seven ẹ̀kún Jeremiah orí kẹta ẹsẹ̀ keje. ó ti ṣọgbà yí mi ká mhm. kí èmi kó lè jáde ó ti ṣe ẹ̀wọ̀n mi wúwo ó sọgbà yí mi ká ó ṣe ọ̀wọ̀n yí mi ká kémi má bàa lè jáde. hallelujah ṣùgbọ́n ohun ènìyàn nìyẹn a wà gbàdúrà ohun àgbélébù tí ṣòwò ìtúsílẹ̀ fọ̀ sínú ayé wa ibikíbi tí ọmọ ti há tí ò jáde gbogbo bí tí ìbùkún wa ti há ẹ gba àṣẹ ìtúsílẹ̀ ẹ níbo ni ire wa há sí lórúkọ Jésù ohun àgbélébù ó yá pàṣẹ ìtúsílẹ̀. ohun àgbélébù ní orúkọ Jésù Kristi olúwa wa ní orúkọ Jésù ní orúkọ Jésù ìsàlẹ̀ ní ilé ikú ọ̀run ní ilé ìyè agbedeméjì ayé àti ọ̀run ní ilé àwọn aláṣẹ ibi òkùnkùn ẹ gbọ́ Jésù ti jíǹde náà ẹ tẹríba lórúkọ Jésù Kristi. igi tẹríba lórúkọ jésù kristi àfọ̀ṣẹ tẹríba ní orúkọ jésù kristi àwùṣẹ tẹríba ní orúkọ jésù kristi àránsí tẹríba ní orúkọ jésù kristi àpèta àbùkù wà lára ẹ̀ ó fọ́jú mo gbàdúrà àwọn àbùkù tó fara tó fara já tó jáde sí gbangba kí gbogbo èèyàn rí wọn ní kò lọ́kọ wọn ní kò láya wọn ní kò bímọ mo gbàdúrà bíbélì sọ pé olùgbàlà sì dúró sí i ó ní ẹ pè é wá náà. gbogbo ìṣelòdì àti ìgbé ayé ẹ̀ṣẹ̀ tó fẹ́ jẹ gàba lórí àwọn ọmọ yìí nítorí wọ́n fi àfarawé àwọn ẹgbẹ́ búburú lórílẹ̀‐èdè mo gbàdúrà ọlọ́run gbà lọ́wọ́ wọn lórúkọ jésù olúwa gbà lọ́wọ́ wọn ọlọ́run ẹlẹ́dàá wa mo gbàdúrà gbogbo ọ̀rọ̀ òdì lórúkọ jésù tí a sọ sínú òṣùpá tó ń yí bí òbírípo tó ń da oyún nù lóṣooṣù mo gbàdúrà ohun orí àgbélébùú borí ohun ènìyàn lórúkọ Jésù. fojú sùn ní ohun rere kí ọ̀tá gbé mi lónìí kò pọ̀ lórúkọ Jésù. Wọ́n yá gbá ògo rẹ̀. Wọ́n yá lórúkọ Jésù gbá ọlá rẹ̀. Lórúkọ Jésù gbá ìbùkún rẹ̀. Kó sì jẹ́ àjẹmọ́nú ní orúkọ bàbá ti ń tẹ̀mí èkì rẹ̀ fẹ́ jésù ṣolúwa fẹ́ mọ́ kí ọlọ́run ìdágbà tẹ̀ mọ́ kó bá gbé láti sìn àti títí láéláé àmín àmín lórúkọ jésù àmín aleluya mẹ́ta o hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo. ẹ ṣeun àmín ṣèṣin ju apọ́sílẹ̀ àárọ̀ yìí nítorí àwọn ẹgbẹ́ akọrin ní iṣẹ́ pàtàkì kan láti ṣe lu agbádùn àwọn.